الشيطان الرجيم ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما طغاة فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إن إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا قالوا عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه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 ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقف يده ولو الحمد لله أجرب يوقف شيء يلوم أبا Alhamdulillahi. Ọbọ̀tá rí náà ni ọba tí ò bí ọmọ tẹ́nìkan ò bí. Ya Rabbi tàmí bàlá in qad zahabta bihi ọba ti fi oríṣiríṣi àwọn àrà hàn wá láyé nínú àwọn àrà tó ń dá. yá rabbi kam min bala'in qad dhahabta bihi. eléyìí tó ti fi àwọn kan nínú àwọn tá a jọ ń gbá yí dá. yá rabbi kam min bala'in qad dhahabta bihi. àwọn oríṣiríṣi àwọn fìrìfìrì eléyìí tó ti fi hàn àwa náà nínú ayé yìí. yá rabbi kam min bala'in qad dhahabta bihi. oríṣiríṣi àwọn kan nǹkan wọ̀nyí tọ́lọ̀ wọn bá ti ṣe fẹ́yìn padà wá ṣẹ́ wá sí ilé ìgbésẹ̀. wàláwùlà kàlámàná kọ́ọ́dì wàlámùná kò ní àná wàláwùlà kàlámàná kọ́ọ́dì wàlámùná kò ní. kí bá ń ṣe àánú ọlọ́run ọba ni ọlọ́run mọ̀bí tẹ́lẹ̀ omi inú wa náà bá wà lónìí ẹlòmí ilé wà láyé nínú wa kó má sí láàyè rí ẹlòmí ti ẹ̀lẹ̀ wà láyé kó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kó wà nínú wàhálà nínú àìrójú àìráyè. wà á ká mú wa ká mi ní òmùrí lásán náà ṣàṣírò náà. àwọn arójú báyìí bá ṣe rójú náà látún ráyè. Wa kam wa kam min umuri lasna nahsiruha. Aláàfin láǹfààní àti jókòó pé à ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àwa náà tún ṣe. Wa kam wa kam min umuri lasna nahsiruha. Ẹgbẹ́rẹ́ lọ àwọn oríṣiríṣi àwọn ìmọ̀, oríṣiríṣi àwọn nǹkan ńláńlá. Wa kam wa kam min umuri lasna nahsiruha. Ilé ìtòkọjá kíkà ló ń kà lẹ́yọ̀ kankan ìjèjì. Lásìnà نحسرها نجيتنا من بلاء كم وكم وكم نجيتنا من بلاء كم وكم وكم ọlọ́run adúpẹ́ fún ẹ o lórí àwọn oríṣiríṣi ewu tí o ti kó ayọ́ inú rẹ̀. tọrọ àlékún ala ọlọ́run fún anaba muhammadu sallallahu alayhi wa sallam. bá a ṣe ń dúpẹ́ kó kó ayọ́ nínú àwọn ewu. bẹ́ẹ̀ náà la tún dúpẹ́ àwọn oríṣiríṣi oore tó ṣe fún wa náà torí pé tẹ́ẹ̀dá bá mọ nóòrò ó yẹ kó pẹ́ dá àwọn ànìkọ́kọ́ là ń bẹ láyè ṣùgbọ́n oríṣiríṣi oore tọ́lọ́ ń ṣe fún ní kálukú èmi àti àwọn náà rí àwọn àyèmọ́yé àwọn ẹgbẹ́ wa. ilé tọ́lọ́ àbọ̀ òṣèrú rẹ̀ fáwọn. wà á ta'uddu ni'matallahi la tuhsuha. àtẹ̀rọ àwọn oríṣiríṣi àwọn ìmọ̀ye èèyàn tí wọ́n jù wá lọ lọ́jọ́ orí. kódà ẹlòmíì ẹlòmíì fẹ́ tu ẹni tó tó wá bí bílẹ̀ ọmọ tá fẹ́ jẹ́ bí ipò ọmọ ọmọ fẹ́ lòmíì. wà á ta'uddu ni'matallahi la tuhsuha. tọ́lọ́ ń bá wa sọ̀rọ̀ tiwa báyìí lónìí àtẹ̀mí àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí ó yẹ ká dúpẹ́ tiwa fọ́lọ́wọ̀n. Àyìn tàìtò ní ìmọ̀tà Allahi láàtò ṣoṣúhá. Àwọn náà rá oríṣiríṣi àwọn àgbàlagbà míì tí wọ́n ń fi arúgbó irun funfun tọrọ bára káàkiri. Àfi yọ̀ wọ́n. Wà kò lílé hámúdù líláhi lẹ́bí lámìá tákìzì wà ládàá. Aláìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n fàgbàlagbà ara arúgbó ọjọ́ bí wọ́n ti dàgbà tó. Múlì lẹ́hàmdùn. Fún tí wọ́n tún fi ń ru àárù. Líláàhì lábí lámìyà táàkìdí wà ládàá. Kí ṣe pé a fi ń ríra bí bàtà mọ́ ṣe jàmílẹ̀ yẹn lọ. Ọ̀làmíyà kúnlá fún ṣẹ́rí kan fìlmùlì adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó tún sí wa ṣe tó yìí. alámi ẹkún wà lè ṣe mìíràn gbọ́lẹ̀ wà kàbírin hódà kìdí rọ. ọba tí ò sẹ́nìkan tó ń bá a ṣètò tó dẹ̀ ń dá ṣètò náà tó ń ṣe bó ṣe ṣe yìí ọlọ́run adúpẹ́ tiwa orí tó tọrọ tiwa sí báyìí o. alhamdulilayi orí tó ṣe tọrọ tiwa sí báyìí ọlọ́run adúpẹ́ o. alhamdulilayi ọ̀padà sí aburú ọlọ́run gbogbo yóò kó wa. a ní kápá kanjú ká bẹ̀ẹ́ lọ pé kó má jà kára padà sí aburú. àwa ń bẹ̀ ọlọ́run wọ́n lápá àmọ́ ètò ṣe fún wa lóore àmọ́ lóore à ń dúpẹ́ wọ́n là ń dúpẹ́ anabi muhammadu kọ́ ń dúpẹ́ fún isa ń dúpẹ́ fún à ń sọ̀rọ̀ a dúpẹ́ fún a dúpẹ́ àníwọ̀ ọlọ́run nìkan tó ṣe nǹkan yìí fún aláàbò. láò yá àlàmú limaru máa fi ṣókiri mi ní àmì. tó bá kú ẹ̀dá bá mọ tí ń bẹ níbi kéèyàn máa dúpẹ́ ní àwọn oríṣiríṣi. láò yá àlàmú limaru máa fi ṣókiri mi ní àmì. ká ní kí ẹ̀dá bá mọ tí ń bẹ níbi kéèyàn dúpẹ́. máa fi ṣókiri mi ní àmì. láwọn oríṣiríṣi àlékún kẹ́. máa

alhamdulillah. Àpapọ̀ pé alhamdulillah ọlọ́run mo máa dúpẹ́ fún ẹ o. Àfúnà àlhàyàtà bí takbirin wà tán hamidin. Pẹ́pẹ́ automatic oore. Ìṣe ló dúró báyìí jẹ ní tó bá ti ń dúpẹ́. Làyìn ṣàkàwù tún mú láti dànà kan. Lọ́jọ́ ni kí orí ẹ ọlọ́pẹ́ lékún. Lọ́jọ́ ọlọ́run. Làyìn ṣàkàrù tún. Ọlọ́run ọba ló ṣàdéhùn bẹ́ẹ̀ o. Làyìn ṣàkàrù tún. Ọlọ́run tẹ bá ti ń dúpẹ́. Láàzì dànà Ní ọlọ́run náà máa ṣàlékún orí yín fún yín. Láàzì dànà Ẹ wà léhùn tọ́lọ́run ṣe. Láàzì dànà láàbí kánàkùn. ilé àti ẹ̀kọ́ lọ́pẹ́ kọ̀ ní complain ewu là ń ṣe inú rẹ̀ ìjọpẹ́ pọ̀ nínú àwọn àdúrà tá à ń máa ronú ká máa dúpẹ́. tún mi náà láìṣẹ́ ọlọ́run bá ní láì tí ò ń tọ́lọ́run bá ṣe. tí ò fẹ̀mí ìmoore hàn kò dúpẹ́ ọlọ́run bá níyà dúró ode gbogbo aláìmoore tí ò ń dúpẹ́ o ọlọ́run bá ṣàwọn aláìmoore o. àwọn ìlú mi lónìí wọn náà ń dúpẹ́ àwọn àmọ́ ẹni táwọn fi ń dúpẹ́ ní ijó fọ́lọ́run a tún lọ́wọ́ ara wọn pé ijó ọpẹ́ dà ijó ọpẹ́ òun rèé fi dúpẹ́ ijó La hawla wala quwwata illa billah. Illa billah. Tí a bá fẹ́ dúpẹ́ fọ́lọ́run wá sọ ni pé alhamdulillah ọlọ́run mo dúpẹ́ fún ẹ o. Kì í ṣe pé wà wá kíjó mọ́lẹ̀. Ṣọ́lọ̀ lọ́wọ́ dè ní sin àbí àwọn àlékà ọlọ́run. Ta ló ń dẹsẹ̀ rú fún lọ́wọ́? Ṣọ́lọ̀ náà ló wá ń ṣe gbogbo apá báyìí ló ń jùsẹ̀ ló ń ju tán fún ọlọ́run. Ṣọ́pẹ̀lẹ́lẹ́yẹn náà. Àbó ń jura rẹ nínú eléyẹ kì í ṣọpẹ́ nínú ètò ọlọ́run adúpẹ́ fọ́lọ́run bá lórí gbogbo oríṣiríṣi oore tó ṣe fún wa náà àbí ọlọ́run kójọ kó ṣàlékún oore yìí náà fẹ́ni kankan wa atọ́rọ̀ àlékún ala ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wa sallam àbí ọlọ́run kó ṣàlékún ìyọnu rẹ̀ fún àwọn sàhábà akọ́nà àbí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àti dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́run kọ́lọ́n túbọ̀ fi jíǹkẹ́ nìkan kan wa à ń tẹ̀síwájú lónìí ibi tá tẹ̀síwájú ní àná nínú Suratul Furqan ẹlẹ́ tí a ń túbọ̀ a ń gbà lérò ohun wa bẹ́ẹ̀ ká yìí nínú Ramadan bí ala Allahi bí aziz ẹlẹ́ yẹn náà rọrùn púpọ̀ ṣùgbọ́n àkàn gbọ́dọ̀ tó rí pàṣẹ parí ẹ̀ka máa yà gbàgbé tó yẹ náà ni ìyẹn ló ń pàṣẹ fi rí pé ọ̀hún ti di twenty bẹ́ẹ̀ ni ẹ má bínú gbogbo ẹni tí ẹ̀ ń wa òṣàṣọ náà ń pa àti dáadáa o máa parí ẹ̀ ibi tọ́lọ̀ ọba bá ní ká bàdé ṣùgbọ́n wà ká parí sórí ilé káwọn pa ti fi sọ̀rọ̀ ilé àti fi orí rẹ̀ tì síbi kan nínú rọmọdọ́nù tọdún yìí kó fi jẹ́ pé sọ̀rọ̀ mi láti máa mú nínú rọmọdọ́nù mi tí ó tún bọ̀ kọ́lọ́ ní kọ́pọ̀lọpọ̀ bá wa láyé insha allah. báyìí lónìí ibi tí a dé lánàá wọn náà ni ibi tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala tó ti ń bá àwẹ̀dẹ́ nìyàn. tó ti ń ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn òfin wọn ọlọ́run bó ṣe ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ń jàgbéra kí á mọ̀ tó ń bá ṣàkójọpọ̀ olùgbàgbọ́ òdodo. ha Ọlọ́run ọmọ wa bèrè lọ́wọ́ àwọn kèfèrí pé sẹ́yìn àwọn yìí. àtàwọn nǹkan míì táwọn èèyàn ń pèlè ọlọ́run lẹ́yìn ọlọ́run òun á máa bèèrè lọ́wọ́ wọn pé sẹ́yìn lẹ sọ àwọn ẹrú mi nù tẹ́ẹ̀jẹ́ kí wọ́n ṣe tèmi tó fi ń ṣe tí. àmúhùnmù àbáwọn fúnra ara wọn ni wọ́n nura wọn. Pálù ha. náà orí olórí kì í ṣe yàn, ara kó wá ló ń ṣe kó wá, ìwọ ló ń ṣe ra ha nàkà. Ọlọ́run tó fi dórí ànábì Ìsá tí wọ́n ń pè lọ́lọ́ lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ tó alayhi salatu ọ̀rọ̀ tó wọn náà máa sọ àti gbogbo àwọn òkúta irin subhanaka gbogbo wa wá sọ pé anábì isa na ni ó sì ẹ̀yẹ gbogbo ẹni ó yẹ ni gbogbo kó yọ wọ alágbàfọ̀ kí n ṣe bí ètè mi kò yá kò yá tọ́lẹ̀ èmi ò dín dín anábì ọlọ́run ṣé èmi nìkan tó dá sáyé ni lásìkò gbà náà kó tó àpáǹtì mi àtànábì ọlọ́run. rárá kò tọ́ sí mi kí wọ́n máa wá ní kí wọ́n sìn ní ìwọ náà ni mo ní kí wọ́n sìn. walakin mata'tahum wa aba'ahum. gbogbo àwọn tọ́lọ̀ wọn bá dàyà máa wá sọ fọ́lọ̀ ń pé ìwọ ọlọ́run wọ́n ní o. walakin mata'tahum wa aba'ahum. ìwọ ló jẹ́ kí wọ́n gbádùn láyé mata'tahum ìwọ ló fún wọn ní enjoyment láyé. wa aba'ahum. enjoyment yẹn náà ló wá ń tèsí fún wọn qawman bura. tóbi jẹ́ pé bàtán bá ti ṣètùtù tán lóòótọ́ tí wọ́n tí wọ́n dẹ̀ ń fẹ́ tí gbogbo ẹ̀ dẹ̀ tó ń bọ́ sójú ẹ̀ wọ́n á rò pé ẹ̀hẹ́n àsọ náà àníta bá ti ṣe kí ni iṣẹ́ nǹkan tó máa ń bọ̀ sípò ọlọ́run àwọn òrìṣà tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n máa wá sọ bẹ́ẹ̀ fọ́lọ́run pé ká nípò ti fúnlẹ̀ mọ́ wọn láyé ni bóyá ọba ti padà sójú ọ̀nà ti wọ́ lọ́wọ́. wàkánú kọ́ máa ń búra. àìní wá padà wá yẹ hànà ọwọ́ ayẹ ni tí wọ́n wá pòfò tí wọ́n wá rò fún jọ̀gbẹ̀dà kí a mọ̀. fàkọ́dé ka dàbùkún bí máa tẹ̀kúlù. Ọlọ́run bá ní àwọn kèfèrí ń jàgbẹ̀rẹ̀ àti àwọn gbogbo àṣírí tó ti tú yìí. Kázàbò kan bí máa tẹ̀kúlù. Ọ̀nà méjì náà olè máa fi túmọ̀ ayẹ̀ eléyìí fọ̀kọ́dé kàzàbókún bí máa tẹ̀kúlù àwọn kèfèrí ti pè ẹ̀yin mùsùlùmí olùgbàgbọ́ òdodo wọ́n pè yín lónírọ́ pẹ̀lú gbogbo ń tà nábì ọlọ́run àtẹ̀yìn tí ànábì ọlọ́run jíṣẹ́ fún pẹ̀lú gbogbo ń tẹ̀ ń sọ fún wọn onírọ́ lẹ̀ ń pa fáwọn wọn náà wọn ò yín gbọ́. ìpénirọ́ ń jẹ́ náà òun náà ló ti wá padà wá já sí gbangba lónìí. fàkọ́dé kàzàbókún bí máa tẹ̀kúlù eré ẹjọ́ àkọ́kọ́ wà fún. Fàmà tẹ́sẹ̀ tí òun nà sọ̀rọ̀ fáwọn wàlá nà sọ̀rọ̀. Ọlọ́run ní àlìkíámà ti wá dé báyìí. Fàlà tẹ̀sẹ̀ tí òun nà sọ̀rọ̀ fáwọn wàlá nà sọ̀rọ̀. Ẹ wàá ẹ̀yin náà lè gbà wọ́n kúrò níbi ìyà Ọlọ́run lónìí o. Fala tastati'un. Ẹ̀rẹ̀ ní kí a máa jẹ wọn. Fàfán wà láàánà sírọ̀. Ẹ̀rẹ̀ ní àránṣẹ́ kan tẹ̀ ṣe fún wọn. Fàlá bẹ̀rẹ̀ kó ràn wọ́n ṣe Ojú àwa ti ẹni tí wọ́n ń sin àti ti ojú àti ti ń sin ni. Ṣùgbọ́n ẹni tí ń sin ẹni tí wọ́n ń sin àwa bọ́wọ́ bọ́sẹ̀ pé ìmì wọn ń ṣe o. Wọ́n máa ń يظلم منكم نذقه عذابا كبيرا mo fẹ́ bóyá àwọn ni wọ́n dì sáré pé àwọn fẹ́ tẹ̀lé ni àbí tó sọ pé ṣe èṣù ni ṣé wọn àti ìṣújọ rí ní ọjọ́ wọṣọ kan láti wọ́n jọ lòdì àbí ìjọ tó náà ti ń rówó tó ti ń níbi ìwà àbàjẹ́ tó ń hù kò dárúkọ èṣù kò sọ pé èṣù ni o gbogbo tó ẹrí dà lónìí ni èṣù ni o tó ń ìgbà tí wà bàjẹ́ yẹn wa bú ẹ lọ́wọ́ wá ń ka èṣù ọlọ́run abánikà mọ́sálì كمثل الشيطان إذ قال للإنسان كفور Ọlọ́run bá ní àkàrí wọ́n dà gẹ́gẹ́ bí ìgbà tí ṣètọ́ ni sọ fún àwọn èdè ènìyàn pé ẹ ṣàìmórí sọ́lọ̀hún. Fọlọ́mà tafà. Wúwà tẹ́jà bá wá ṣàìmórí tó ṣe ń tọ́lọ̀hún bá ní kó máa ṣe. Kọ́lá inni bari minkum. Inni bari minka. Inni bari minka. Ṣètọ́ náà wá ní èmi bọ́ bọ́sẹ̀ kúrò lára èmi kọ́ ọmọ rẹ̀ ń ṣẹ́ o. máa káfàrọ̀. Nígbà tó bá ṣe ṣìnà tán tójú ẹ̀ wá dá. máa káfàrọ̀. Nígbà tó bá rẹ́pù tájírí ẹ̀ wá tú. máa káfàrọ̀. Nígbà tó bá mutí. Fọlọ́mà káfàrọ̀. Ṣètọ́nà á tàn yàn títí títí títí débi tí fi máa rí pọ̀ ń hùwà yẹn báyìí. Téèyàn bá ti wá tán, ni ìní ìbàrí omi. Ìní ìbàrí omi. Ojú kí ló wá sún ẹ débi eléyìí talẹ̀ yín rí tọ́lọ̀pàá yín tábíù rí táwọn èèyàn yín tábíù rí tí kò sọ pé kò tiẹ̀ yí òun náà ṣe èṣù ni Allahu èṣù tí ẹ pé ara níṣẹ́ kò ní bá ní débẹ̀ ó ti rán ènìyàn lọ ó ti bá tiẹ̀ ti padà lọ́nà n tó fẹ́ àṣìṣe ni pé òun sùn ọkọ̀ àánú tó bá ti wá ọkọ̀ àánú ni. Àwa ni inni bari'u minka. Falamma kafara qala inni bari'u minka. Inni ni wọ́n bẹ̀rọ ọlọ́run ọba tó ní gbogbo ayé o, ọba tó ṣẹ̀dá ayé tó dẹ̀ ń pèsè fún wọn. Tí ẹ̀ lè ní ṣe o, ẹgbẹ́ ṣù. Á kòkàn sí ọlọ́run ni ó ń bàrà tọ́lọ́run lè dá Awa ni òun bẹ̀rù ọlọ́run o bọ́lọ́run ọba o òun lòun jókòó jẹ́jẹ́ ni o àwọn náà sọ pé àwọn o. ọlọ́ni àtúbọ̀ àwọn méjèèjì Àjáná àtẹni A Àwọn méjèèjì fi náà fi ní lájà bí ẹni tó gbà lọ́wọ́ rẹ̀. wọn a ti bàtà húnmá. Ṣètọ́ni tó yapa ọlọ́run lánàá, ẹbí tí ẹ wà lọ́tọ̀, ọ̀rọ̀ rẹ̀ bá má tún ọ̀rọ̀ àwọn tó kù tọ́ ni. Ká nígbà tó náà ń pa àwọn èèyàn kankan wá ibú, káwọn èèyàn ojú àtẹ̀sí. alam anhad ilaykum ya bani adama alla ta'budu shaytan. ìyẹn lọ́la ṣe sọ fún nínú alukurani bí iná yìí. alam anhad ilaykum ya bani adam. alla ta'budu shaytan. alla ta'budu shaytan. aláwọ̀ ṣe mi ti gbàdéhùn lọ́wọ́ ẹ̀yìn má sí èṣù ẹ má rìn lànà rẹ̀. aláta ẹ̀bùdù ṣẹ̀pá. àgbọ̀ ọ̀rọ̀ tí sọ ni bá ń sọ fún yín a sí ilé tí ẹ má jẹ́. aláta ẹ̀bùdù ṣẹ̀pá. ẹ̀rọ táwa nínú kọ̀rọ̀ bí tẹ bá dá nìkan wà ṣe tán àmọ́ wá advice yín lóríṣiríṣi àwọn nǹkan o. مبين إلينا على يارا ilé tó ń súnmọ́ àyàtà àṣìṣẹ́ lórí ẹ̀. fàmà tẹ́sẹ̀ tí na sọ́rùfà wà na sọ̀rọ̀ òun wà máa ń yọ́gùnlé ní tó mìnú sí kọ́hùn àdàbà kàbírọ̀. Allahu wà ní tó. ọlọ́run bá tóbi o. ẹ̀gbọ́n táwọn àgbàlagbà náà máa ń wí ni wọ́n ní ajẹ́tẹ̀. o le dawa wa ara nu ni kò àwọn òrìṣà táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ntọ́ táwọn òrìṣà yìí lè ṣe tó jọ̀gá gbogbo wọn ntọ́ lè ṣe náà ni pé kí wọ́n ba yé àwọn èèyàn láyé wọn ò lágbára àti tún ayé wọn ṣe lọ àti tún ọ̀run wọn ṣe ba yé ba tí iṣẹ́ tẹ́ṣù máa ṣe nìyẹn àtàwọn ọmọ rẹ̀ ìyẹn náà náà bá ṣe ń sọ pé ati wà lágbára àti kó ìyà kúrò fún yín ọ̀dẹ̀dẹ̀ ràn yín lọ́wọ́ ń tán lè ṣe náà ní kí wọ́n bá yín báyìí náà. ọlọ́ni ẹnikẹ́ni tó ń bá ṣàbòsí tó náà tẹ̀lé àwọn ọlọ́pàá ajẹ́ ní ìyà. yọ́mlì mi nǹkan nùdí kọ́hún àdáàbà tàbí rọ. bí a bá ní tó máa ṣe rè máa ń fa àlàmọ̀ṣá á lápìyàmá máa sọ à. bí a bá ní bọ́n ṣe bẹ́ẹ̀ ṣe tó ń rí gbogbo tó bá wù ní ká sọ òun náà dẹ̀ pàdé ohun tí ò dùn mọ́ nínú jọ̀gbìn àlùkí àmọ́. wà máa ń

tó tún mọ́ Totu lójú tó tún ṣàánú yín ẹ̀yin ẹ̀fílẹ̀ o ẹ̀fílẹ̀ o ìyá ń retí ẹ̀ o ìyá ṣùgbọ́n tó máa ń kàn ń ṣẹlẹ̀ náà ni pé ojú ẹni ọmọ aláìgbọràn àdúgbò tá ń sọ ọmọ aláìgbọràn ní ẹbí tá ń ṣe wà àìgbọ́nra rẹ̀ ọjọ́ ọjọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí jẹ́ ojú àwa tá a wí fún jọ́nà ojú wa ò gbà ojú kì í gbà ni ẹ̀ka ìmọ̀yẹ́lẹ̀ omi tẹ ṣe wá àtúntò tẹ bá sọ̀rọ̀ títí tí tí ò gbọ́ tó ṣe à ń lò gbèsè ayé tí ò bójúmu rough life bóyá orí ṣẹ́ǹgì díẹ̀ kan wá ń jẹ ayékáyé tó jẹ́ bá dábàá yìí wáyé tó bá tó wá fún ojú pọ̀ tó wá ń gbọnmi lójú kòròkòrò ẹ máa fẹ́ ojú ò ní gbà pé kéèyàn filẹ̀ pé kíyà jẹ ṣùgbọ́n yàrá ṣe tí yàrá lè ṣe kò lè dàbí kó gbọ́rọ̀ ń jọ kínní àná torí pé àwọn àgbàlagbà nígbà mú wọn ní kò tán bà kò sí tó fi ń dàbí kéèyàn gbọ́ràn. ẹ̀rọ ẹ̀rí. الذين يستمعون القول فيتبعون حسنا ọlọ́nà àwọn tàà ń ṣe wà tó fi tí wọ́n ń gbọ́ tí wọ́n dẹ̀ ń tẹ̀lé فيتبعون حسنا wọ́n tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tàà ń sọ fún wa أولئك الذين هداهم الله ọlọ́nà ilé náà ẹni táwọn ọlọ́run ti fi mọ̀nà tí wọ́n kó oríire وأولئك هم أولو الألباب àwọn ọ̀dẹ̀ lólóyè onílàákàyè ọ̀jọ̀gbọ́n ni wọ́n sóríire. afamani hakọ alẹ́ ìhìnkẹ́lẹ́ mẹ́tò ní ọ̀dà. ọlọ́run ń bèèrè pé tí ẹni tó yẹ sí pé ìyá tí ó ti sátẹ̀ lórí rẹ̀. Àfàmánì akọ̀ aláìhìn kẹ̀límà tó lọ́dọ̀. Àwọn ìṣẹ́ni tí ìyá ti dájú púpọ̀ máa jẹyà. Akọ̀ aláìhìn kẹ̀límà tó lọ́dọ̀. Lérò eléyìí, àfàmánì tó ń kí ló máa ń fi náà. Àwọn ìṣẹ́ wọ̀ ló fẹ́ yẹ ẹni tó ti di ọmọ náà, tí wọ̀ ló fẹ́ yọ kó òun náà ni. Àfàmánì tó ń kí ló máa ń fi náà a lè fi pámẹ́tì dódò a lè fi bá fún lómi mu a lè máa ṣe wà sí káwọn èèyàn máa gbọ́ ká sọ pé kò sọgbọ́n tó fẹ́ dá wàá ṣàgbọ́ bó o tan rédíò wàá gbọ́ bó o gbọ́ tiwọ̀ wàá gbọ́ tàwọn ẹlòmíì bó o wà nínú mọ́tò wàá gbọ́ bó o wà ládùúgbò wàá máa gbọ́ ṣùgbọ́n tá a lè ṣe náà ní ká sọ káwọn èèyàn gbọ́ ṣùgbọ́n ká wá fa èèyàn pé túláàsì tó gbọ́ yẹn ó yábẹ̀rẹ̀ sí kírun báyìí. bàtàjọ́ ìlú máa ń fi náà. pàpẹ́ kan lọ́lọ́ má sìn kan ní ìmọ̀lẹ́yìn ọlọ́run. ọlọ́run àlè jẹ́ alágbára ilé. bàtàjọ́ ìlú máa ń fi náà. ọlọ́run ni àlè fa ẹni tó ti jẹ́ pé

kódà ó máa ń burú gbà mí tó máa ń pè yàn máa ń nẹ́lò mí tó máa ń pè òbí ẹni tó ń ṣe wà sí kèfèrí ni. innaka la tahdi man ahbabta. ó máa ń ní agbára gbà mí tó máa ń ọmọ ẹni tí ń ṣe wà sí kèfèrí ni. walakinna Allaha yahdi man yasha. ọgbọ́n tá à sọ iná pírátíkà rẹ̀ ti wáyé lọ́dọ̀ àwọn tí wọ́n ti rí kọjá lọ ọlọ́bí ọlọ́run ọlọ́run tó ní kápá kí àwọn èèyàn gbá kọ́ gbà sí àwọn lẹ́nu rẹ̀ kí wọ́n gbọ́ kí wọ́n gbà tó wá jẹ́ mọ́ tiẹ̀ yìí ò wá gbà ẹlòmí máa ronú pé how possible how could that be possible akéléré ah, tí ò lè possible ètò ọlọ́run ni tíṣà ń gbà mí tó ń kọ́ àwọn ọmọ táwọn ọmọ ẹ máa sọ pé alẹ́kì ah, ní sálágbájá tó bá ń di kọ́ọ̀sì wọn yẹn báyìí tó bá bẹ̀rẹ̀ sí tíṣe yẹn báyìí kò sọ́mọ́tọ́ kọ́ tí ò mọ́ ọmọ bíbí inú tiẹ̀ ní ọlọ́run á wá ṣàdánwò fún wa kú lórí. Allahu Akbar. ìyá máa wù kí báwo ló ti jẹ́ kí ló fà á ètò ọlọ́run. innaka la tahdi man ahbabta. ọlọ́run yóò lè fẹ́ni tó kàn wù ẹ́ mọ̀nà wa ànábì. wọ́lá. ọ̀nkú ànábì ànábì fẹ́ kó bá islam sallallahu alaihi wasallam. gbogbo wàhálà tá ànábì ṣe pé ah kí ni ká ti gbọ́ ah, ah mo bá àwọn ará àtàtọ́ umaru gbọ́ bó ṣe burú tó padà gba islam oríṣiríṣi àròjọ ọlọ́tàlá ni oríṣiríṣi àwọn èèyàn ni mo ṣe wá àṣọ tí wọ́n gbà Islam báwo ló kó ṣe wá jẹ́ àwọn tó tiẹ̀ jó di ń jọ bàálù mo kọ lẹ́tà ránṣẹ́ sí wọn mo rí tó gbà Islam nínú wọn Nàjáṣí gbà Islam Málíkù Habasha ah oríṣiríṣi àwọn ẹ̀ka bá sọ̀rọ̀ lọ́lọ́ ní kí wọ́n gbà Islam ó ṣe wá jẹ́ ọ̀nkù mi tẹ̀yìn òfin wá ní ṣe Islam gbogbo wàhálà tá a náà fi ṣe yẹn mo tó ń sọ fáwọn ọ̀nà

ọba para kíkó wọn ò ṣe ará àtàtà àti tí idi o pàápọ̀ ẹ̀jẹ̀ wa o papọ̀ ilu wa o ọla làwọn àdẹ̀ wọn mọ̀ fọ yọ wọn àdẹ̀ kọ́ wá sí abágbà abábẹ̀rẹ̀ sí sórí irin yẹn lọ Allahu Akbar wá sí ńlá ni ọ kéèyàn má jẹ kó dùn òun torí ẹ ti kún fún lọpọlọpọ lórí àwọn ọmọ tí ọ̀rọ̀ pé ahụ táwà gbọ́yédè ìyá àwọn ọmọ ti fi ọ̀gbọ̀dọ̀ wáyé àti ìyá náà fi jọ ta ni ọmọ ànábì Nuhu fi jọ tí bàbá rẹ̀ ló fi jọ ni àwọn ànábì ọlọ́run tíyàwó tí wọ́n yàyà pé yà ń kọ́ náà wò gbánù lábẹ́ àwọn ànábì ọlọ́run pẹ̀lú ẹ̀ náà náà náà ni ọ̀dẹ ṣe wọn padà ṣe Allahu Akbar gbogbo táwọn kan náà gbogbo àti wá gbọ́ àti lọ́dọ̀ àwọn kan náà wọ́n sọ pé onírànù lẹ́yìn pàápàá ẹ̀ máa ẹ̀ máa ti ẹ̀rájà wá gbọ́n tájọ́ sì tájọ́ ń jíjẹ́ eléyìí lẹ́wà ń jókòó tì ṣètọ́n kọlọ́mọ́jọ́ ráyè nínú gbèsè ayé wa

máa rọ́sálínà àpàbẹ̀lá kàmínà lè mọ́ rọ́sálí. àwọn òjíṣẹ́ kan sáyé síwájú rí àfi kọjá sí pé. innahum la ya'kuluna at-ta'am. illa innahum. illa innahum la ya'kuluna at-ta'am. àfi kọjá pé àwọn òjíṣẹ́ tá ti rán wá sáyé rí yẹn náà àwọn náà máa ń jẹun. wa yamshuna fil aswaq. àfọwà níbi wọ́n ṣe lálàyé wípé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ ọ́ ní òfin fún àwọn kẹfìrí lẹ́sìn ọ̀rọ̀ tí wọ́n sọ sí ànágbèjọ́ kìíní àná ipe máàlì sọlọ́lọ́ àzọ̀rọ̀ máàlì hádà rasul yakulu ta'ama wa yamushi fil aswaq laula unzila ilayhi malakun fayakuna ma'ahu nadira ọ̀rọ̀ ebú tí àwọn kèfèrè tàná fi bú ànábì jẹ́ kí ní àná. má lè àdá wà zúú. tí wọ́n nírò ànábì wọlé léyìí. yàkúnú tán àmọ́. ó ń jẹun. wáyà mú sí ìfìlà sọ àpá. ó náà ó lọ nájà ó ń ta òun rà. láwùlá ń sílà ilẹ̀ ìdè má là kún. ó yẹ kọ́ lọ sọ màlẹ́kà kọkalẹ̀ fún ni. wáyà kú nà wà hù nàbí rọ ọ̀rọ̀ tí wọ́n sọ́njẹ́ náà ọlọ́rọ̀ yẹn bà náàbì nínú jẹ́ ìmọ́ni ní kó wá fi mú mọ́. wà máa rùsọ́lì náà kọbílá kẹmínà mọ̀rúsẹ̀lì. kò sẹ́ni tó máa gbá tí ò ní fìlì pín wọ́n gbà ń. wà máa rùsọ́lì náà kọbílá kẹmínà mọ̀rúsẹ̀lì. àmúkọ́ra ìyẹn náà ní tànà bí ṣe yìí èsì yẹn lọ́lọ́run wá mú wá báyìí torí pé Ọlọ́run bá ti rí ọkàn rẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ sí yẹn ọ̀rọ̀ yẹn dùn وما أرسلنا قبلك من المرسلين أراني أرى وقشوا جوري النبي لا وجيزة تعتنا سعينا إلا إنهم ليأكلون الطعام Ìpáwọn eléyẹn náà ń jẹun, èébù oúnjẹ tó fi ń bu èyí náà wọ́pọ́ làkọ́kọ́ ànábì tí wọ́n akọ́kọ́ máa jẹun lórí ilẹ̀ ayé. ويمشون في الأسواق. Àwọn eléyẹn náà يمشون في الأسواق. Àwọn náà ń lọ ọjà. wọ́n nájà wọ́n tàwọn ara àwọn ànábì ọlọ́run ṣe ní jálàbí. wọ́n yà mú sí nàfìlà sọ́ọ́pù. wọ́n níṣẹ́ lọ́wọ́ ànábì níṣẹ́ lọ́wọ́ musa náà níṣẹ́ lọ́wọ́ gbogbo àná láti tá a musa fún wa tó náà ń ṣe òwú ẹran náà ń ṣe náà ó ní Gbogbo ànájọ́ ọlọ́run báyìí ni wọ́n ní ṣe orí. Ìlà innahum la ya'kuluna at-ta'ama wa yamshuna fil aswaq. Kì í ṣe pé wọ́n jókòó sínú ilé wọ́n ń dá kọ́sọ́mà lóhùn. Eléyàn ò ṣiṣẹ́ àfà. Wa yamshuna fil aswaq. Ṣé o ti kẹ̀bẹ̀ pé kí wà náà náà máa ṣe rè? Ọ̀rọ̀ pé jókòó sílé kó wá jọjà gbélé pawó. Wàyàmúṣúnà fílà ṣọ́á. Kọ́ máa wá fi yẹ̀pẹ̀ ṣeré fáwọn èèyàn kọ́ máa wá dáwó fún ẹ. Wàyàmúṣúnà fílà ṣọ́á. Ṣé mo ti sọ̀rọ̀ kó wà náà fi fẹ́ ṣeré rárá o? Ṣé rí gbogbo ẹni tó ń ṣiṣẹ́ jálàbí? Ṣé ẹgbọ́n tí kẹfẹ́rí fi ń bú ànábì? Sọ̀lọ́sọ̀lá. Tó ń túbọ̀ sí pé ànábì wa kì í jókòó nulé kó máa wá retí àwọn ìyá alájà kó máa wá retí òṣìṣẹ́ ìjọba kó máa bá aláboyún ka oyún rẹ̀ kó dóṣù kelo. torí ìkómọ kó máa bèèrè lọ́wọ́ bàbá lágbára pé ọmọ yìí ọkọ rẹ̀ ní kọ́lọ́njọ́ mú wálé à mo tẹ̀ ní sọ fún kéwì pé ó mẹ́nìkan wá láì náà pé ó ti graduate náà bí wà lẹ́jẹ̀ ń pè é náà ni pé náà bá ti wá sí pẹ̀lú á sì yàwó ni yóò tún jùjú tà kọ́kọ́ lọ àwọn àrò pé bàbá ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ owó tẹ̀ fi ṣe ọlọ́run kìí ṣe torí tọ́lọ́run o láàrínlára asọ́lẹ̀ ni o. ọmọ rùsẹ́lì náà kọ́bìlà gàmínà ìlú ìmùrùsẹ́lì iná ìlà iná láyà kúlò na pọ̀ àmà wáyé mìṣú náà bí aṣọ́wàápọ̀. ọba náà lábẹ́ ọlọ́run tó kù náà ń jẹun wọ́n dẹ̀ ń lọ jà wọ́n náà ń ná wọ́n ń tà wọ́n rà wọ́n ń lòwò. wàjà ìná. ó bá àfọ́ àfún náà lónìí ẹ lọ kéèké. E ma rí gbogbo ala ní oríṣiríṣi tá à ń ṣe torí àìfẹ́ jẹ haram ni o bá a ṣe ń tíì bẹ́ẹ̀ náà lówó tá gbogbo ohun tó bá pé ohun tó halali gbogbo ẹ̀ tá ti rí kó yọ owó àá ṣe mo ti tajà lónìí wọ́n pé kí ni mò ń tà ẹ má jà máa polówó kò tẹ́ kí n ṣe haram ká polówó ṣùgbọ́n kẹ́lẹ̀ mi máa rúkọ àbúfẹ́ lọ bọ́tí níṣẹ́ ní ẹ̀dùn máa polówó ọjà ni halal ni ká ṣòwò halali ni ká ra property ká ta ká ra lẹ̀ ká ta halal ni ká ra oyin ká ta ká ra aṣọ ká ta halal ni kò tún lélẹ̀ náà tó tún lè yọ owó kò tún ra ọ̀kadà kò tún gbé fáwọn èèyàn sẹ́límẹ́ǹtì kí wọ́n náà tún rí profit ń mọ́tò lówó ẹ̀ka náà ní tún rà tún gbé fún ẹ̀sẹ́límẹ́ǹtì ó tún rí profit ń ó jáwó ó tún lágbára àti kọ́ bóyá mi yàrá méjì kan tún fi rẹ́ǹtì sí kan tún gbà kankan halali ni ẹ̀tọ́ lélẹ̀ yẹn ó tún gbọ́ pọ́n tún náà fẹ́ ta kínní kan ọ̀nà tó àti ra ọtún tún ta halali ni gbogbo náà ló yẹ àwọn wọ́n máa ṣe rí pé iṣẹ́ tíṣì kan fi yọ tó dẹ̀ lè yọ owó ó dẹ̀ ní kakọ́ onímọ̀ àlùmọ́tò lè fi kọ́ ọmọ halali ni ṣùgbọ́n owó eléyẹn owó èésún ni tí rọra ń wọlé kò ń dàbí tó máa wá kìsì lẹ́ẹ̀kan náà ah ee eh, mugun eléyìí dé mugun òun darí mọ kẹwàá kàgànà wọn á tó máa <laughs> oríṣiríṣi orúkọ ló ń pa àtọ́ kan gbó ń bọ̀ gànàmù yẹn bá ti já kó ṣe kí nìyẹn kó o dà kó o mú máwù kó o mọ̀ zájà rẹ̀ mọ́ wọ́n sọ wónù kó wá láàáhìláhìláhìlá wọn lè sílẹ̀. ọ̀nà táwọn oníjàdà fi fẹ́ gbígbà tó fẹ́ rọ́nà lọ́lọ́dọ̀ ọlọ́njà gbéra kí a máa fi kó lọ túbá. wà á máa rùsàlì náà kọ́bìlá kàmínà lè mọ̀ rùsàlì. Ọlọ́nà ànábìta ara síwájú wọ ànábì. Ìlà iná hom láyà kòlú na tàà. Àwọn náà máa ń jẹun. Wáyà mìṣú na fílàsì wá. Ọbẹ̀ lọ sọ́jà ọlọ́rajà wọ́n tà wọ́n rà. Wàjà alínà bàdọ̀ kóm lè bàdọ̀ èèyàn láyé sí àdánwò fapá kan ni. àtẹ̀sìbìrú. a fi olùgbàgbọ́ a fi kèfèrí a fi wọ́n ṣe àdánwò fólùgbàgbọ́ òdodo ni. àtẹ̀sìbìrú. wọ́n lè jágbe ilé yìí ibi tí wọ́n ń gbé wọ́n lè jẹ́ aládàáwò kan lẹni tí ilé rẹ̀ máa gbélé tiẹ̀ àsìkò tó yẹ kí wọ́n sùn lálẹ́ òun lè bẹ̀rẹ̀ ariwo wèrè kan.

ìwọ́n ti ṣe wàhálà lọ́sùn ti dààmú ló bá ní kó rọra sùn lóru ẹ oníyàrá ẹgbẹ́ bọ́ ṣe múná dé báyìí ló ń bá wo fíìmù ló bá bẹ̀rẹ̀ sí wò ó ló bá ṣe sísí fíìmù àbí náà ti pè é gbogbo ẹ̀ wà ní ilé ló wá wo wo wo wo wo ni wò bá lè sùn ló bá tún láàbì ẹ̀ tó bá tún wá lò kàn fún yàrá tòun ni òun ò dọ́dọ̀ ẹ̀ o. t'alefe pè sàlẹ̀fẹ́ rojọ́ fún náà. Wàjà àlìnà bá àgọ̀kùn lè bá wọn dé fìtínà sí ẹlẹ́lẹ́ yẹn, farada. Àtẹ̀sìbìrú. Ọlọ́run bá ti mẹ̀kúnnù ṣe fìtínà fólówó. Àtẹ̀sìbìrú. Tólówó bá rò pé bá ń tọrọ, ẹ̀gbọ́n yorùbá ronú títí wọn ní olówó kan láàárín otòṣì mélòó wọ́n ní gbogbo wọn náà ah, torí pé òun gbọ́ bùkátà tẹ́lẹ̀ ò tí ì gbọ́tán ilé náà tún dé o ti iná dẹ́ ẹjọ́ ní àlùmọ́ṣárì lásán àwọn kan tí wọ́n á kan gíláàsì mọ́tò rẹ̀ lára pé hì wọ́n sọ pé hì ilé yóò lè rántí pé mo fún un lánàá ní ìsìn ó tún ti dé ilé náà tún ti ń bọ̀ èèyàn mélòó ló wá fẹ́ dá lóhùn àwọn ti ṣàkóǹbọ̀ fún àwọn ti dẹ́ẹ̀dó yà ní mọ́ṣúárì àwọn yẹn náà ti dẹ́ẹ̀dó tó bá sí dọ́dọ̀ tí pé ti tọ́wọ́. wàjà bá bá dé tani àtẹ̀síbìrò. kò àwọn oníbàárà a yìí wọ́n oníbàárà a a pé ọlọ́run á ṣe kí a máa lọ ṣùgbọ́n ní bára sí tó bá sọ pé nẹ́sà <laughs> <laughs> gbà. àwùjọ tá rí lónìí náà oníbàárà tún kọ owó tún naira sẹ́lẹ̀ mi wá pé naira ah, ah, ah. pẹ̀lú ọkọ̀ naira. <laughs> Wàjálínà Wàjálínà bàbá kúm lè bá àbí ọ̀hún fìtìnà tani àtẹ́sìbìrò. Ọlọ́run náà fi aláàárẹ̀ ṣe fìtìnà fẹ́ni tó gbádùn. Àtẹ́sìbìrò ni. Bẹ́ni tó gbádùn náà ẹni tí ò gbádùn tí ò báyìí tí gbádùn gbogbo ẹni tó gbádùn náà lè gbádùn. Dókítà náà ní ní sinmi ó dìgbà tá láàárẹ̀ tó ń tọ́jú bá tó sinmi. Àtẹ́sìbìrò. bó ṣe lè kó dájú tó àwọn ẹni náà ní filọ́run ń pe dókítà o lẹ́bàá ń pe nọ́ọ̀sì o. àtẹ́sìmì ròyìn. ẹni tó dúró ta láàárẹ̀ náà láàárẹ̀ lòun náà òun náà lè gbádùn fìtínà lọ́lọ́run wa. wàjà iná bá dọ̀kún líbàdí fìtínà tání àtẹ́sìmì ròyìn. ọlọ́run tó gọ̀ ṣe àdánwò tó gbọ́n. àwọn lóde kan mo fẹ́ tọrọ owó ni mo fẹ́ dagboru ni tó ṣe à ń ṣe báyìí tó ṣe díẹ̀ báyìí ṣe bí ẹyẹ tí wọ́n sọ òkò fún látòkè tó wá apá rẹ̀ báyìí náà àwọn kan lè kúrò lójú òun pé lọ́lọ́run fi lè yẹn ṣe àfikún lọ mú irin pẹ́ǹtì kó bẹ̀rẹ̀ sí mi ó dẹ̀ ti ń bọ̀ mi sí mi fìtínà ni o ọlọ́run tó sọ̀rọ̀ ti ẹ̀ bẹ́ẹ̀. ọ̀dọ̀ ẹ̀lìnà. ẹni sọ̀rọ̀ ti ẹ̀ tó. bàdàkùn lè bá ọ̀dẹ̀ ọ̀hún fìtínà tán àtẹ̀síbẹ̀rù. ọlọ́run fi àwọn kùndárú èèyàn kan àwọn ọ̀mùtí àwọn olóṣó àwọn ọmọ yahoo ó fi wọ́n ṣe fìtínà fáwọn àfáàsúnà táà ń sọ pé tí wọ́n ṣe ò dá. báwo bá ṣe ń sọ àwọn náà wá lọ́jọ́ kó mi ká máa sọ̀rọ̀ wa. Àtẹ́sìmìrún. Táwọn bá ti ń lọ́lọ́run fi wọ́n ṣe fún wa. Àtẹ́sìmìrún. Àfi ṣe sùúrù àgbọ̀dọ̀ wá gbé parí. Kódà kan sọ́kàn wá lójú pé èmi rẹ̀ wà sí àjẹjú ẹ̀ á máa sókè ọlọ́run kún ní jẹ́ nìkan jẹjú ẹnìkan gbogbo alákùnjọ máa ṣó ríire. àtẹ̀sùnìrò. àfi ká fún wọn lè ká ṣe sùúrù pẹ̀lú ká tún máa fàájọ àrùn ọlọ́run. kana rabbuka basira. ọlọ́run bá ní gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ láyé lòun rí ká. kana rabbuka basira. orí kò sí nìkan torí ẹ̀ kò náà bá ti bára wa ká máa gbé ìbínú mi àwọn tọ́lọ̀ bá kó sì wá fi sínà ló fi ṣe fún wa o. ìyàwó pàápàá ń ọlọ́run fi ṣe fìtínà fọ́kọ àtẹ́sìmìrún. àtẹ́sìmìrún. tọkọ ẹ máa ṣe sùúrù àbí kò ní ṣe. ẹlẹ́mìí ti ń pe tọ́mì pé ìtìnú tó àrísí kò ń délé kò ń bó oúnjẹ. ńgbà lèmi bá délé máa rí pé ẹ gbómi kaná. ó lè ní à jẹ́ má ẹ̀wọ́ a ní jẹ́ má bínú lẹ́ṣọ̀ tí mo ń gbọ́ yẹn mi mọ̀ peter tó mi wo tà bó ṣe múná dín ni àwọn alákòóbá làwọn fídíò kan tó múná dín gbogbo inú ilé kan tiẹ̀ mọ́lẹ̀ ni mò ń wo lẹ́ṣọ̀ kan ni lẹ́ṣọ̀ yẹn ti wọ̀ mí lára ṣe pàṣọ pé lẹ́ṣọ̀ orí ibu olóhùn gbọ́ ni òsùn nílé sọrú yẹn ebi kẹ̀ ló ń pẹ́ yìí fìtínà ni àti ká ṣe sùúrù ó mú náà ń gbà ní olè pé ọkọ̀ títí títí ó fẹ́ sóúnjẹ ó fẹ́ dáná àbúrò bá gbé kọ́ọ̀lù àbújá fóònù sí silence nígbà tó ti kí á sílù sábà ni wọ́n ti yọ fóònù fóònù silence aago mẹ́fà lù báyìí náà bá gbọ́ wà sí tán bá ní káwọn yọpọ̀ ààrùn ah, ti pè ṣé kìí ṣe tán fẹ́sẹ̀ ó dẹ̀ fi owó sínú ilé fúnmọ́ ọmọ tó bá ti wáyé bẹ́ẹ̀ ń tọ́tọ́ lọ́n bá ti ní kí nǹkan fẹ́ dàrú mọ́ra ń tà lè fi ẹ̀njọ́ inú ilé yẹn nìyẹn o. àtẹ́sìbìrún. kò tẹ̀ táwọn ọkùnrin àbí ká ṣe sùúrù fún wọn. wàkánà rọ́bù kàbà sí ọ. kábàrà máa lò wọ́n bí làákà yìí wọ́n ṣe rí yẹn. àtẹ́sìbìrún. tó àwọn ọmọ wa ni ká ṣe máa tó àwọn náà. àwọn kọ́ lọ́n ṣe ra wọn bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀. ànábìrẹ̀ ti ròyìn wọn fún wa pé bọ́ ṣe rí nìyẹn. ó ní ni wọ́n èmi kọ́ torí ẹ̀ tó bá fẹ́ bínú tí mo dẹ̀ wọ́n fún wọn ní tó bẹ́ẹ̀ kí wọ́n náà fẹ́ bínú sànọ́bì sọ̀rọ̀sà anábìlẹ̀ ni náà kì sọ́ọ̀tù nìkíni náà kì sọ́ọ̀tù akílẹ̀ lànà bí pè wọ́n wọ̀dín ó ní ìlàkàyè wọn ò pé ẹ̀sìn wọn náà ò pé ntẹ́ bá bá wọn sọ ní ìsìn tẹ́ bá ti kìlọ̀ fún ọ pé má ṣe báyìí o má ṣe báyìí o wọ́n fi ṣe ká o wọ́n ti gbàgbéra wọ́n fi ṣe wọ́n fi ṣe kàkà bọ́ ṣe mọ́ mọ́ nìyẹn nàánà bí sọ pé tó bá lo fẹ́ bẹ́ o fẹ́ sírètì wọn o fẹ́ pọ́n wọn nìyẹn egungun tó bẹ́ǹdì ni wọn tó bá lo fẹ́ nà egungun ẹ̀gbẹ́ táwọn náà bá payara egungun ẹ̀gbẹ́ bí àtẹ̀gbẹ́ bí àwọn náà rí bó ṣe máa ń bẹ́ǹdì ànábìrin tí yẹn bá ní ọ̀fẹ́ nà sọ̀rọ̀sọ̀rọ̀ èèyàn máa kàn ni ó wá ní kíkan rẹ̀ yẹn òun náà ni sọ̀láàtì ìtumọ̀ rẹ̀ nípa àfikún mánéjì ẹ̀ kó gbà fọ́. ọ̀jà nínú bá tọ́kùn lè bá dé fìtìnà tánì àtẹ̀síbìrú náà kánà rà bùkàbà sí ọ́. ìtìyàwó tẹ̀sí ṣe fẹ́ mi wọ́n lè yàtọ̀ sí ìtìyàwó tí ń ṣe fẹ́ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ̀ ń ṣe dáhùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́ ṣe máa máa hùwà sí tọ́ba ti wá gbede ń tọ́lọ̀ ń sọ yìí ní káyà ṣe o. Àtẹ́sìmìrún. Àtẹ́sìmìrún. Ṣé máa ṣe sùúrù abẹ́ ní ṣe? Àtẹ́sìmìrún. Àbíkẹ́ ṣe o. Wàkánà rọ́bùkà bàṣírà. Àwọn àtàwọn tó ń gbá iṣẹ́ pátá gbogbo ẹ̀ náà ló wọn lọ́wọ́ bá. Wàkọ́lá lẹ́bí iná láyà rìjú nà lè kọ́ àná láwùlá ǹsìlà alẹ́ iná mẹ́lá ìkàtù àwọn náà rọ̀ bàná. Ẹ̀kú àwọn kìfìrí aláìgbọràn. Àkọ́lá lẹ́bìnà láyọ̀rọ̀ jù nà lè kọ àná. Àwọn àgbàlagbà ní bá ṣe ń gé lọ́wọ́ ló tún bọ̀ ká. Àwọn tí ó yẹ kí wọn ọ̀rọ̀ kan pàwọn máa pẹ̀ àdí ọlọ́run níjọ́ gbẹ̀dà kí á mọ̀ ẹgbọ́rọ̀ tó tún jáde lẹ́nu wọn. Àkọ́lá lẹ́bìnà láyọ̀rọ̀ jù nà lè kọ àná láwùlá ń zilẹ̀ ọ̀lẹ́ nà lè màláyíkà. Wọ́n ní Báti ẹ pọ́lọ́ ti ẹ̀ lè ṣe báyìí kó sàn wà ní kàkalẹ̀ fún wa. Ó ń fi láàrín ilé ìmàlà ìka. Ọlọ́ ni àwọn tí láàyè rí jùnà lè kọ́ àná, àwọn tí wọ́n orúkọ pa àwọn fẹ́ pàdé ọlọ́run mọ́. Láàyè rí jùnà lè kọ́ àná. Ìtumọ̀ rẹ̀ nípa àwọn tí wọ́n orúkọ àlìkìyàmà. Wọ́n tún máa wá sọ fún àná jẹ́ ọlọ́run pé. Làwùlá ń sílẹ̀ alẹ́ iná ìmàlà ìkàtù àwọn àrọ̀ ọ̀bàná ànábì àwọ́láwárì kí lè ṣẹlẹ̀ akàn ní bóyá kò tẹ̀ bá sọ fọ́lọ̀ ń pé kó sọ àwọn àlékà kalẹ̀ afẹ́ rí wọn a kí n sí pẹ̀lú àwọn àlékà afẹ́ rí wọn ni bá sọ fọ́lọ̀ ẹ̀ afẹ́ mí àwọn àlékà Bọ́ọ̀lù ẹ̀ṣẹ́ máa sọ fún àwọn kan màálẹ́ka o, àwọn kan màálẹ́ka o, a ti ẹ̀ ní kẹ́sì láti rí wọn. Làwùlá ń sílà. Ẹnìkan ló ṣàwàdà kan bẹ́ẹ̀ ń jò ní. Àwọn àlẹ́ iná ń mara ìkà. Ó lò wọ́n láì kéèyàn ní information pé nǹkan ṣẹlẹ̀ ń dè kan. Òun máa ń láì kíkọ́ máa witness ẹ̀ fúnra òun ló fẹ́ lọ́mọ kí ló ń ṣẹlẹ̀ ní Ukraine. Òwe máa gbọ́ ròyìn òkèèrè torí ìròyìn òkèèrè tí ò bá lé á dín. Kókó bá mi lè rà ní àwọn ilé ìnàbá náà fẹ́ ra màlẹ́kà. Làwùlá ń sílà alẹ́ iná ìmàlá ìgbà. A ní tó yá kọ́lọ̀ ń lè sákàdé ní ọlọ́pọ̀ lè ṣe kọ́kọ́ fún wa ní kí nìkan náà kó kàn san báyìí. A ò nà ọ̀rọ̀ bànà. Ẹ̀rí kan wá dán kékeré. A ọ̀rọ̀ bànà. Sẹ́rí pé tìbèrí kọjá yìí. Ẹ̀dínà láyé rí jù náà ní kọ́ àná. Tìbèrí kábùkù. Láwùlá ń sílẹ̀ àlẹ́ iná Àyà kò jù. Àwọn ọ̀rọ̀ bàná. Ẹnu wọn ti gbọ̀rọ̀ jù. Kò sọ̀rọ̀ tí kì í jáwọ́ lẹ́nu wọn. Ah, Aláàbí kẹ̀kẹ́ àwọn orí ọlọ́run fúnra rẹ̀ kí ló kilo kilo ló kí ló fi àǹfùsìhìm wá àtàwọn àtò wà tẹ̀bí rọ̀. Ṣé wọ́n pé àwọn ọmọ ògbóró sìn tí wọ́n bá ṣe kankan tó kù káàtó sọ fún akí wá àná àkí burú ń bẹ̀ èyàn lè ní boyfriend mẹ́jọ náà kí ló fi ń ṣe yàn àná ọmọ jẹ́jẹ́ ayé àsìkò tó wà lélẹ̀ yàn wọ́n ni wọ́n lọ gbẹ̀sìn máa náà lè subhanallah alazim gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ tó máa ń wo lọ́sàn tó ń wo lẹ́nu pa ó jẹ obìnrin olóbìnrin mu níbi iṣẹ́ náà afáàrọ̀ torí sọ pé kó má fọ́ ọkàn kóbìnrin má fọ́ ọkàn ló bá sọ jẹ́ afáàrọ̀ afáàrọ̀. wà pẹ̀lú ọ́fíìsà kan ní eléyìí ẹran bíi jọ́mìlì kan sẹ́yìn ajálàjọ ṣe wá dáadáa ọlọ́pàá yẹn ti wá mọ̀ náà ọ́fíìsà ó ti wá mọ̀ pé tí ẹni yóò fẹ́ ni kó máa fara obìnrin a ń bọ̀ kírun pẹ̀lú ọ́fíìsà àjọ ń bọ̀ láti bọ́lọ̀ pa pàdé wọn lọ́rùn nìyẹn ìwà ṣe báyìí ìwà ni ọ̀gá ọ̀gá mo fẹ́ kí ni ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀ ṣubú sínú gọ́tà báyìí ló bá tún tẹ̀lé wọn ah, aládọ́wò lè lè kó hàn rí sí kankan irú àwọn ọ̀gá bẹ́ẹ̀ yẹn tó ń bá wọn ṣàwàdà ní gbangba yẹn lẹ́yìn náà irú wọn ti máa sọ lẹ́yìn pé àwọn àárọ̀ ọ̀mù ni wọ́n wà ah, ó lè ti sọ fún wọn tó pẹ̀kú máa mo fẹ́ dọ̀gá láàmú ni mo fẹ́ dà wọn láàmú ni àwọn òrìṣì bíi ìyàwó lé kó dẹ̀ máa fi àyà lé ọkùnrin ọlọ́kùnrin. wàkọ́lá na nàlá yẹ́rì jùlọ lẹ́kọ̀ àná. ọ̀rọ̀ kan jẹ́ òní. sáwùlá. àwa ń kọ́ bẹ̀ pé kí ọkọ ọkọ ìyàwó sì jókòó báyìí kí ìyàwó náà sì jókòó ń bẹ̀ torí pé àti ìṣe ákìdù nígbà tó bá tó ṣe tán náà tó jókòó pẹ̀lú ara wọn. wàláhì ó dídí àwọn àfọ́ níbi díà kan ló bá la ń sọ̀rọ̀ pé kí ni kí ni sẹ́ẹ̀sẹ̀ ń ní tara wọn lé ní ni sẹ́ẹ̀sẹ̀ ń jókòó tara wọn lé ni ẹ wá ń pín ẹ̀yà ń gbé súnà kan ṣe ah subhanallah wàláhì làásùn ó bani lọ́kàn jẹ́ púpọ̀ ìyẹn ọkọ̀ ìyàwó yẹn náà wá ó dún ó náà wá bá gbogbo wàhálẹ̀ wọn yìí náà ma ọjọ́ wà ní mọ́tò nìkan yìí wọ́n ma wá wọn ò ní dúpẹ́ ó wá ṣe bẹ́ẹ̀ fún wọn ó wá gbá ṣọ́ọ̀tì yẹn ẹ mọ̀ ìtàn tí wọ́n máa ń gbá kí la máa ń pè ní áfíríkì kíkọ́ ni ṣé pẹ́nátì ni ẹ̀ wá mọ̀ ọ́ ọ̀dùnlàzí fi mọ̀ ọ́. أقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا Àtúnwá sọ pé tá a bá tẹ̀lé lè rọ́ lọ́hùn, ìyẹn náà tẹ̀tún wá bẹ́ tà. Ọlọ́bìnrin tá a wá bẹ fún nìyẹn. Lákọ́dé ìsẹ́kíbàrú bí àwọn fòsìhìn. Ọlọ́run bá ní wọ́n ti ṣègbéraga jù lẹ́mìí wọn. Lákọ́dé ìsẹ́kíbàrú bí àwọn fòsìhìn. Wọ́n ti jọra wọn lójú jù kò sí tí wọ́n kí ń pera pera wọn. Làkọ̀dí Sakibaru fi àwọn fún ìsìnkú. Kò sí sí kẹfẹ́ rí kì í pera rẹ̀ ẹgbọ́n kan náà ń jò ní ìlú bá bẹ̀rẹ̀ sí scam àwọn èèyàn. Wọ́n lọ́wọ́ tí ì sọ fóun wípé kí ni. Ó dàbí kéèyàn máa wá mú òun pìdíìdì pé ọlọ́run tí ì sọ fún un bóyá àwọn ọmọ skul máa wọlé jọ Monday tó ń bọ̀ yá bọ́n ẹ̀ tí ì ní wọlé. Ìkọjá yìí pọ̀ fáwọn èèyàn. Ìgbéraga pọ̀ o. Calculation kan ló ń ṣe lọ́wọ́ o tó wá wò pé tó bá ti lọ́ndí pé kò ṣẹ́rẹ́ àwọn kan wọ̀nyẹ kí ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì máa lọ àrẹ́sì wọn ó yóò ti calculate pé tí ò bá ti ní bọ́ sọ́wọ́ candidate wa àwọn máa dàlúrú ni o tí ò bá ti ní fẹ́fọ̀ èèyàn tàwọn kí wọ́n jẹ́ kó kó image àkíní kan nínú àwọn tí wọ́n fẹ́ gbà kó sí tí wọ́n bá ti ní jẹ́ kó bọ́ sí lọ́wọ́ kò yà ní sí election ni o ó lè jẹ́ ibi tí ibi tára kọrí ẹlòmíì bá a bọ̀ nìyẹn o kò gbọ́dọ̀ máa yé wa kẹ ee káwá kan dákẹ́ ká máa wòran ni mùsùlùmí kì ń wára rẹ̀ ńlẹ̀ torí àlùkùránì ta gbé dání náà fi ti ń sọ náà pé ẹ fòṣèlú lẹ̀ fọlọ́ṣèlú ẹgbẹ́ sìn mú káwọ̀ fẹ́ sí mójútó rẹ̀sìn ká mójútó dáwà káàánà má bá wọn sáré pé dandan gbọ̀n wọ àbújá tá appointment kan bá dé bákan nínú wa ká fi wá sí ti lọ ṣe pẹ̀lẹ́ rántí ọmọ ẹni tó ń ṣe o rántí ibi tó ti dìde wá o má bà wá lórúkọ jẹ́ o aṣojú wa ní ẹ o àwa lè lọ rẹpítẹ́ǹtì o kì í ṣe kọ̀ǹtẹ́ǹtì ẹnìkan o orúkọ ẹ̀sìn ṣe dáadáa o má gbèpè o káfàdúrà sí káfíwá sí sí ìta wa lè ṣe nìyẹn ṣùgbọ́n káwọn náà wà lọ gbà àfọ àkànlọ́wọ̀n àfọ àsúná ló bá bẹ̀rẹ̀ sí polongo òṣèlú ní kò pẹ́ ló bá ń polongo òṣèlú ah, ah. subhanallah. káwọn èèyàn tiẹ̀ súnmọ́rú ẹrú ọlọ́yin kọ́ béèrè pé ayakunla a fẹ́ fàyínlẹ̀ as governor candidate wa fún governor ní Lagos state ẹgbọ́n tó máa sọ ẹgbẹ́ tó sọ ẹ ẹ má jẹ́ ń sórí ibú o dáwà tí ìṣe yìí náà ti rọ̀ mí lọ́rùn ẹgbẹ́ tó máa bọ́ lẹ́nu ẹ̀ nìyẹn irun wọn náà ni wọ́n ń ìhàn o ìnákun àlà ń o nígbà tí ní káwọn yẹn lọ ọdún oníjàràbí náà tí wọn lọ. nígbà tí ẹnìkan wa mùsùlùmí kí wọn gbà kí wọn jáde síta dá òṣèlú nígbà bá tó lè ṣòṣèlú láì tí wọn lè ṣèṣèlú lórílẹ̀-èdè yìí láì tójú mọ tó rọrùn tí lè ṣe lórílẹ̀-èdè kó tí a lè rọ́ṣèlú ṣe lórílẹ̀-èdè yìí kó má da gbogbo ẹ̀sìn pọ̀ mọ́ra wọn tó pé nìkan àbí kó jókòó jẹ́ tọ́lọ́ ń bá sùn kàn ẹ́ bọ́lá ń ṣe sún ipò ààrẹ kan ṣẹ́nẹ́kàn bàbá wa tó ti kú yìí bọ́lá ń ṣe sún ipò ààrẹ kan wọ́n láì làágùn láì dààmú tọ́lọ́ ń bá sùn kẹ́nìkan náà nínú wa lọ́nà tó wá mèrè lọ́sílẹ̀ báyìí ká pé bẹ́ẹ̀

á fìjà pẹ́ta ẹwà rẹ̀ fúngbà tẹ́nìkan ní wọn pàtí wọn bá wí ní báyìí àwọn kan ápò tó ká máa rẹ́ ní àwọn kan kọ́nà máa lọ ju òkú sórí pàánù ilé wọn mùfà ojú tiẹ̀ ó pàtí wà lẹ́wọ́lé ṣé ìyá wa mọ́sálásí jẹ́ kí. ọ̀pọ̀ ọlọ́lẹ́bí iná láàyẹ̀rù jù ní ẹ̀lẹ́kọ́ ọ̀nà láwùlá ń sílẹ̀ àlẹ́ iná ìmọ̀lá ikàtúwà ọ̀nà rọ̀ ọ̀bàná. لقد استكبروا في أنفسهم وأتوا عتوا كبيرا الله أنا أكبر شبيرا pẹ̀lú nítorí àwọn ọ̀rọ̀ tó pọ̀ jẹnu lọ tí wọ́n máa ń sọ yìí. wà á dá òun tó wà ń tẹ̀lé rán. wọ́n dẹ̀ ṣe ìgbẹ́rù bọ́rí tó ní agbára. yàwó má yàrá òun náà ìmàlà ìkàtà làbú ṣírọ̀ yàwó má ibi lè ní mo jẹ́rìí ni. wọ́n lọ ní à wọ́n sì máa rí àwọn màláìka lóòótọ́. yàwó máa yàrá òun náà màláìka. ìbádọ́ tó máa rí màláìka mọ́lákùlù mọ́ọ̀tù ló máa rí. yàwó láàbù ṣe ọ́ yàwó máa ìbí lèlí mo jẹ́rìí mí. ọjọ́ náà ní jọjọ́ dùnú fún wọn. láàbù ṣe yàwó máa ìbí lèlí mo jẹ́rìí mí. ọjọ́ tí kèfèrí bá máa fojú kan màláìka ọjọ́ tó bá máa rí malakul maut. láàbù ṣìrán. ọjọ́ tó bá tó máa rí àmàlẹ́ kàtínú sáré. láàbù ṣìrán. kò ní jọjọ ayọ̀ ọjọ́ dùn. láwọn máa ń yẹ lèlè mú jẹrì. màlẹ́kà tó náà fẹ́ rí nìsín kọ́ máa

Ọ̀làbùsí ọ̀yá ọba ibi lèlè mú jẹ́rí ní. Ọba ní kò ní jẹ́jọ́ ọ̀dùnú fún àwọn mùjìrì. Wáyà kú ìlú náà hijira mahajura. Ọba máa gbọ́ fún yìí, àwọn òfẹ́ rí yìí, àwọn òfẹ́ rí yìí. Wáyà kú ìlú náà hijira mahajura. Kò ní wọ́n kọ́ ọ́dà àwàdíkà ń jẹ́ náà ní rírí fún àwọn àwàdíkà rí. Wàpàdé mú náà. Torí ìkọ̀ jìnnìjìnnì jẹ́ náà, ìbànújẹ́ ọjọ́ náà ò fún ọjọ́ náà bá wọn àwọn alẹ́kà náà ni àwọn náà wá báyín pẹ̀lú ìdùnnú. ọ̀pọ̀lú múná ìlàmà ọ̀nìlú nínú ọmọlẹ̀ fàjẹ́ ọ̀lìnà hùnàbà àmàfúrọ̀. ọlọ́run ní gbogbo tí kẹfìrí wá gbáyé rẹ̀ sí. wọ́n pàdé múná ìlàmà ọ̀nìlú nínú ọmọlẹ̀. tó rò wípé nǹkan rí lòún ṣe láyé. wọ́n múná. gbogbo tó ṣe láyé rẹ̀ pátá. ìlàmà ọ̀nìlú nínú ọmọlẹ̀. òpó àṣedàmígbò gbogbo ẹ̀ máa wá já sí o. wákọ̀ bí mo nà ìlà máa àmì ìlú mi ní ọ̀nà rẹ̀. ọlọ́run náà máa kó gbogbo iṣẹ́ rẹ̀ jọ wá fi hàn báyìí gbogbo tó bá yẹ ṣe náà rí. bàjẹ́ àyè náà. àti nígbà tí wọ́n wá fi àwọn fíìsì èèyàn hàn yàn nígbà tí wọ́n ṣe sáàmù tán wọ́n wá máàkì pépà tán wọ́n wá rìkọ́d kó bá máa rò pé wọ́n yàn ẹ jẹ gbà gbogbo àwọn ìwé ẹ̀ta máàkì rí tí ti rí tó ṣe tí ti rí àbí wọ́n láàyè gbogbo olùkọ́ tó yẹ ká máa ṣeré o olùkọ́ tí kì bá ń ṣe kó máa lọ ṣe o ọmọ tó máàkì iṣẹ́ rẹ̀ ibi tó ti gbòdo ń tó fà tó fi fún lòdò jẹ́ kó rí ṣùgbọ́n bò sí pọ̀ láyé lónìí bí yàn bá béèrè tí yàn bá lọ kọ lẹ́tà ní ilé ìwé kan tó lòun fẹ́ mọ kí ló dé tí mo fi gba máàkì báyìí nínú iṣẹ́ báyìí wọ́n fi mú rẹ̀ dán rí hàn wọ́n fi mú ẹ́ ẹ́ kílẹ̀ kílẹ̀ ní kò ní gradate lọ́dún náà a náà sílẹ̀ ti fẹ́ jókòó lórí ọ̀rọ̀ rẹ̀ a bẹ̀rẹ̀ sí darí bo orí bo ó lè jókòó ṣẹlẹ̀ ṣọ́ra ẹni ẹni ẹ ní kí ló fi ṣẹ́ bí alẹ́ṣọ́ra fẹ́ bá ṣe ṣìnà ó bá lóun ọgbà ló bá fi ṣẹ́ bí alẹ́ṣọ́ra gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tó kù àwọn ẹni ti san orúṣìwà owó àbẹ̀tẹ́lẹ̀ táwọn náà bí ẹni tí ń fúnni lówó àbẹ̀tẹ́lẹ̀ àtẹni tí ń gba ànábì ní ìgbéjìnà sí kí ọlọ́run kó máa bá wọn. ìyẹn lọ́mọ yìí bá gbọ́ ilé bá sọ pé kí wọ́n máa lọ bí àbílẹ̀ ṣọ́ra màá kà bí màá kàn tó wà lórí mi. kò bá bí àbí kò sẹ́tì nílé ṣọ́ra wa sọ pé máa hẹ́n ó mọ̀ wí àbí máa wọ̀ rí. ìwọ pé ìwọ wọn pé ayé tá a lò lọ́wọ́lọ́wọ́ ní ìtàn bá mọ̀ wí o ti graduate jáwọn ẹ̀rí láìláìláìlá. وقدمنا إلى ما naa. من عمل Gbogbo omi táwọn èèyàn wà pátálá inú ọtí corrupt. Corruption ní gbogbo ààyè. Wọ́n àtàrí tó ṣẹ̀wà ní pharmacy hospital tó lọ kó ògùn ti ẹ̀wọlé tó rẹ̀ ń yọta. ما كان في الزمان محرما للناس في هذا الزمان مباح للناس في هذا الزمان مباح ohun tó jẹ́ haram ń ما في الزمان محرما káwọn tàná mọ̀ ní èèwọ̀. في الزمان محرما. gbogbo bí ni o. aṣọ táwọn ìyá wa tàná kì ń wọ̀ tọ́mọ̀ pé èèyàn gbọ́dọ̀ múra báyìí. máa fi máa fi zamani muharraman. àwọn tẹ́lẹ̀ àwọn ìyá wa tàná. máa kàdà fi àwọn ṣìṣẹ́ táwọn ìyá wa ń wọ̀ lánàá. máa sábà náà máa mi rè skẹ́ẹ̀tì máa mi rè skẹ́ẹ̀tì táwọn wa ń wọ̀ ńgbà náà gbàgìrẹ̀ Máa kánà sí máa ti zàmánì mọ̀hárà kí oníkàlùkù náà flashback káwọ́ bá àwọn ìyàwó àìṣe rí gbà yẹn. máa bí máa dé zamani muharama. kódà nínú skẹ́ẹ̀tì wọn táwọn ìyàwó ń wọ̀ ńgbà náà wọ́n á tún ṣe wọ́lẹ̀tì sínú ẹ̀ inú ẹ̀ ni wọ́n tún máa ń kówó tó bá ń lọ́jà. wọ́n á tún ṣe gbàlú. láhìláhìlọ́lá. àwọn táwọn àwọ̀tẹ́lẹ̀ àwọn àyà wa ń gbà náà tí wọ́n sì máa wọ ìwù tó sì máa róró tó sì máa wọ bùbá tó sì máa wọ kabalẹ̀ lórí òun ni àwọ̀tẹ́lẹ̀ tó ní táwọn ọmọ yìí wọ̀ lóde nísìnyí o kódà táwọn wọ̀ lóde nísìnyí ò dá tó yẹn ما كان فيه ما دي زمان محرما ayé ìyá mi ti bàjẹ́ iṣẹ́ tí ẹ lójú ẹ̀ ní ẹ̀ náà lọ́mọ ẹ ṣe ń fún ìdímọ́ ṣòkòtò. má kàánà fi má di zamani muharama. wọ́n wà láyé ibi aláìsí ìyá lélẹ̀ àti ìyá kíyà. má kàánà fi má di zamani muharama. ṣé bàbá lélẹ̀ àti jákujáku àbàbá. má tí máa bí zamani wà rárá. bàbá kan wọ́n ṣú ẹ̀ lórí BBC Yorùbá tí wọ́n tẹ́nìkan kọ́pì tó sẹ́ńdẹ̀ sórí gúrùpù ẹ̀kọ́ wà ń bẹ̀. bàbá yẹn ní taxi driver làwọn táwọn fi mọ́tò ṣiṣẹ́ gbogbo ni wọ́n. àwọn wá rí owó he kí ni ẹ̀rí fún wọn rí he àwọn èèyàn kan tí wọ́n gbé lérò lọ́dún náà ní fifteen naira. àwọn ènìyàn náà wọ́n wá jálẹ̀ wọ́n wá lọ páàkì mọ́tò kan wọ́n wá jẹun nílé oúnjẹ kọ́ndẹ̀ máa bá wọn fọ mọ́tò àwọn ọmọ tó ń fọ mọ́tò lọ́wọ́ ẹwà ayé ìgbà náà àwọn ẹni rí báàgì kan nínú mọ́tò náà bá pè àwọn pé báàgì kan wà níbí yìí o ẹ wo àwọn tó ń fọ mọ́tò ń bà yẹn wo báwọn ẹni náà ti bẹ̀rù ọlọ́run ẹ wo bàbá oníta gbígbọ́ náà bó ti bẹ̀rù ọlọ́run bàbá bá rí kówó lólúdé sílẹ̀ àwọn táwọn gbé yẹn nì bàbá bá kí mọ́tò wọn bá kí kọ́kọ́rọ́ mọ́lẹ̀ wọn bá gbé mọ́tò ó di police station níbo ló gbé owó fún wọn police station ẹ̀wọ̀n ọlọ́pàá àgbà yẹn àwọn ọlọ́pàá wa kéde ẹ̀ lórí rédíò allah akbar lọ́ba ń parọ́ lórí rédíò pé ọba ń dárúkọ bàbá yẹn tí bàbá alágbájá ó gbé tọ́lọ́ kọ́rúkọ bàbá ó rí owó nínú mọ́tò ẹ̀ ó gbé wá sí police station ọba ń parọ́ lórí rédíò ẹ̀wù tó ń fọ mọ́tò ayé gbà yẹn ẹ̀wù bàbá oníta gbé ayé gbà yẹn ما كان في مات الزمان محرما Bàbá yìí nígbà táwọn wá padà dé páàkì sí gbogbo àwọn tó kún bá di pé gbogbo ìran bá bẹ̀rẹ̀ sí bú àwọn. Àṣọ ìyá ìwọ ò lè tún yóò lè lé ò lè lé lárí mọ̀. Àìwọ yóò lè ò lè ò lè sóríire mọ̀. Ọ̀jà Elina Bàdà Ọkùnrin lè bá ní ìsìnà tán. Ìsìnà kan nìyẹn o. Wọ́n fi ìsìnà bàbá yẹn tí bàbá yẹn fi kó ń bá àdàjọ́ fi padà sí ìyẹ̀gbọ̀n. Bàbá yẹn ti darúgbó ní ìsìn wọ́n wá wọn wọ́n náà wò mo wá jókòó mo wá ronú pé Allahu ẹ wọ́nra ohun tí èèyàn ṣe ń gbà náà tí wọ́n pe tọ́ni kò lè nílá rí yẹn tó tún kì bu tójú ti yẹn tó bá ṣerú ẹ̀ ní ìsìn lè pa. Máa fi máa Owó epo pe lọ ní ìsìn àwọn ọ̀rẹ́ ẹ̀ lè kódà wọ́n lè lọ kírọ́ọ̀sì ẹ̀ lọ́nà pé a ah, Allah ha! ó tẹ̀dá yóò kódà yóò kọ́ ọlọ́pàá ti sin tẹ̀sùn dáadáa àwọn ọlọ́pàá àgbà yẹn lọ. Máa bí zàmánì Mùhàrámà. àjò Tó bá mọ́tò ti fún bọ́lẹ̀ Ẹ̀dẹ̀ lọ́ọ̀kì mọ́tò yín kẹ́mú àwọn ọlọ́pàá kan àwọn àsáwọ̀ ọlọ́pàá kìí ṣe gbogbo wọn àwọn àsáwọ̀ ọlọ́pàá kan ìwé àríjìnà rẹ mọ́tò ẹ̀ tó kó fún tó bá ti rí gbọ́dọ̀ ìpele yìí ó dàgbé òun ó pa òfin mọ́ kò fẹ́ yọ àdàrọ̀ abẹ́ ẹmú kan ní òwe yẹn àdẹ̀já àdẹ̀yọ́ àdẹ̀rà rúbúrúbú àdẹ̀jú mr man your paper is not complete no no no no my paper is complete check it very well it's not complete place of Ah, there ah wọn náà wá bẹ̀rẹ̀ sí làágùn pé ha ìwé mọ́tò mi pè ha ọ̀gá ọ̀gá so we are taking you to the police station ha. ní dágbà yìí police station wọn tún dá mi padà sí lọ ní ní àbúgbò mọ̀ṣọ́ ọmọ ní ó yá ha ìwé mọ́tò yìí pè wọn wá dọ̀jẹ̀ ibi tí ò wá sí nẹ́tíwọ̀kì náà mú ẹ mọ́ kò sẹ́ni tó fẹ́ pè bó ló fẹ́ pè ìyàwó ní pé bá ń wo photocopy bá ń ṣe bá ń snap ẹ̀ bá ń send ẹ̀kọ́ bá gbà wọ́n wá làágùn torí ẹ̀ bọ́lẹ̀ sí Tẹ̀ní tọ̀yàyà ọ́fíìsì àyàwó dùn. Ah, Eva, you dey just you, you dey care for Nigeria o. If no you people. ما كان في ماضي زمان محرما. Kódà má sọ kọ̀rẹ́tì bí ṣé o. Kọ́mà ni eléyìí tẹ̀tún kàwé ó tẹ̀tún gbárí. Oh, you dey try o. You people, if not, if not because of you people, hey, we no fit pass this place, this place o na those things dey dey dey dey dey come dey rub here every day wọ́n á sì á ní bóyá bíi bóyá bíi mọ́tì inú mọ́tò kó rọra kó mi méjìlé lọ́wọ́ ọ̀gá ẹ̀dàn ọ̀gá ẹ̀dàn sà.

أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته